So we will listen to the Yoruba translation. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó fún wa ní àǹfààní láti tún ṣe àkójọ Jamiu ti ọdún yìí tí ó jẹ́ kí àrùn àjàkálẹ̀ COVID tó jẹ́ kí ó ti kúrò ńlẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ràbọ̀ràbọ̀ rẹ̀ kò tí ì kúrò ńlẹ̀ tán àmọ́ síbẹ̀ náà a dúpẹ́ fún ìkóyọ tí Ọlọ́run ọba ṣe fún wa bákan náà a dúpẹ́ pé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ti ń ó ti ń dàgbà sókè sí i kí ọlọ́run ọba kí ó jẹ́ kí ó jẹ́ kí ó tún rọrùn máa lọ bẹ́ẹ̀ bí a ṣe ń fẹ́ ọlọ́run ọba kó máa fi ààbò rẹ̀ bo ẹnìkọ̀ọ̀kan wa jáza sàlànà yìí ó ṣe pàtàkì púpọ̀ fún wa láti dojúkọ àdúrà dáadáa àwọn orígun orígun tó yẹ kí a ṣe àdúrà fún àti rán wa létí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ ká ṣàdúrà fún minare international university kí ọlọ́run ọba kó jẹ́ kí àwọn ètò náà gẹ́gẹ́ bí azakalifatulmasi gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe fọwọ́ sí fún wa kọlọ́run ọba kí ó jẹ́ kí ó já sí dáadáa ó ní ọdún tó ń bọ̀ ní agbára ọlọ́run ọba òun náà ni ètò ìdìbò ní orílẹ̀-èdè nàìjíríà tí a ó yan àwọn ojú tuntun sí àwọn ààyè ààyè ní orílẹ̀-èdè yìí ẹ jẹ́ ká fi sínú àdúrà kí ọlọ́run ọba fúnra ara rẹ̀ kó yan àwọn olùpayà àwọn tí òun fúnra ẹ̀ ó máa ṣe àtìlẹ́yìn fún kó yàn wọ́n sí àwọn ààyè àwọn ààyè àṣẹ àti àwọn ààyè àkóso ní orílẹ̀-èdè yìí nípa ètò jọ́jọ́ sàrànà ẹ jẹ́ kí a gbìyànjú láti tẹ́tí dáadáa sí gbogbo àwọn ètò èyí tó máa wáyé gbogbo àwọn àkórí ìbánisọ̀rọ̀ tí a tò jọ nínú járọ̀sálànà yìí gbogbo wọn dálé àwọn àkìjọ ọlọ́run ọba ni kí a bá lè máa fi wọ́n sọ́kàn ní gbogbo ìgbà lóòrèkóòrè nípa bẹ́ẹ̀ ẹnikẹ́ni ẹ̀yàn kọ̀ọ̀kan nínú wa lọ́kùnrin lóbìnrin kí a gbìyànjú láti farabalẹ̀ dáadáa láti tẹ́tí sí gbogbo àwọn ìbánisọ̀rọ̀ náà ká lè ní ìdàgbàsókè nínú ìmọ̀ àti ní ìgbàgbọ́ bó ti tọ́ àti bí ó ti yẹ lára àwọn nǹkan tí a máa ṣe nínú jásà yìí pẹ̀lú ojúre ọlọ́run ọba òun náà ni ìfúnni lẹ́bùn móríyá àti ìwúrí fún àwọn tí wọ́n ṣe dáadáa nínú àwọn ètò ẹ̀kọ́ yálà ní ti ilé ni tàbí ní ti ẹ̀kọ́ ẹ̀sìn pẹ̀lú ojúre ọlọ́run ọba àmọ́ a ò gbọ́dọ̀ wò pé wọ́n pè mí wọ́n pe ẹnìkan wọn ò pè mí lágbájá ni wọ́n fún lẹ́bùn wọn ò fẹ́ mi lẹ́bùn kì í ṣe wípé a mọ̀ kì í ṣe pé àwọn tí a fẹ́ fún ní ẹ̀bùn móríyá yìí kì í ṣe pé bóyá wọ́n mọ̀wé ju àwọn ẹgbẹ́ wọn lọ ni àmọ́ kí a bá lè kí gbogbo wa náà kí a bá lè máa fi agagbága láti bá lè mọ̀ pé ohun tí ń jẹ́ ìmọ̀ tàbí ẹ̀kọ́ ẹ̀bùn ni láti ọ̀dọ̀ ọlọ́run ọba ẹni tí ọlọ́run bá sì fi jíǹkì ó fi jí ó ti fi gbogbo dáadáa fi jíǹkì ẹni náà ni nítorí náà ẹ jẹ́ kí a gbìyànjú láti rí i pé a fi tọkàntara a fi ń tẹ̀lé gbogbo àwọn ètò jazza salana yìí kí ọlọ́run ọba kó ṣe ní ìrọ̀rùn fẹ́nìkọ̀ọ̀kan wa kó jẹ́ kí jásà yìí kó ní àṣeyọrí rere jazakumullah assalamu alaikum.